والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الإمام ابن القيم رحمه الله أنت سأل أيها nípa أن ànábì محمد صلى الله عليه وسلم nípa tó jẹ mọ́ àgbọnọt wọn ní ìṣèdọ́gba ọtọka tí bàdàn sọlọ wà àlùsẹlẹ wọn wí kònọt láwùí sókè wọn sì wí dẹdẹ rí wọn tẹ kònọt wọn padà pàdé ṣùgbọ́n èyí tí wọ́n ṣe ní jẹ́jẹ́ ọ̀pọ̀ ju èyí tí wọ́n ṣe máa fi gbọ́n sókè lọ. àìkò ṣiṣẹ́ kùnú nínú àwọn àrùn lọ́pọ̀ ju kùnú dáná bìsí lọ níbi ìṣe ayé rẹ̀ torí pé wọn ò ṣàdédé ṣe kùnú àfi nítorí ìtẹ̀lé dàdá àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá bí àjálù bí àrélu tí wọ́n tẹ̀lé. النبي صلى الله عليه وسلم في القنوت fásitì kùnú lè dùn ààyè ilẹ̀ kọ́wọ́mí láti ṣàdúrà fáwọn kan gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n sọ̀dọ̀ lẹ́yìn tí wọ́n ti máa máa tí wọ́n jẹ́ kí wọ́n lè ṣe ìṣúra wá sí wọn ní ìlà. Ànábì sọ̀kò náà lẹ́yìn tí ń ṣàdúrà fún wọn. Kọ́nà wọn ràn wọ́n lọ lórí àwọn ọ̀tá wọn. Wọ́n sì tún ṣe kò náà lè dùn ààyè àyà ọkọ̀ yìí láti ṣépè fáwọn míì kí ẹ má ti ṣe sọkò náà ti ṣépè fún àwọn ará mẹ́ta ẹbí káwọn ẹbí dárúkọ wọn sí lágbájá ọmọ lágbájá àtàmẹdùn ọmọ àtàmẹdùn Ọlọ́run ti tẹbi lé lórí bẹ́ẹ̀ náà ni wọn tún sọkò náà láti fi ṣépè fún àwọn tí wọn lọ sínú fáwọn ẹni tó ṣe é gbé wọ́n ti kú pa alḥafọ́wọ́ ní ọ̀sọ̀hábà àwọn ẹni tó ń ha Qur'an nínú àwọn tàbí àwọn ẹni wọ́n wá tí wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n náà ti gba Islam wọ́n bò láti àwọn olùkọ́ tí wọ́n máa fi ẹ̀sìn fi yé àwọn pàtàkì jùlọ tí wọ́n máa kó àwọn báwọn tó máa kí Al-Qur'an. náà ànábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ tẹ̀sí wọn sọ̀rọ̀ yìí ọwọ́ fún wa nínú àwọn ẹni tó ti há alukur'ani dáadáa ẹni tí ọ̀lọ́ ọmọ abẹ pẹ̀lú wọn kọ́ wọn lálukur'ani kọ́ wọn lẹ́sìn ṣùgbọ́n gbàdá rí fáwọn ti rìn jìnnà pa gbogbo àwọn tàbí yìí ilé wọn ò gba ìsìlámù yàtọ̀ sí bá nàbì ní kí wọ́n wá wọn kàn kó tó di kó wọ́n bá wọn nàbì ń ṣépè fún wa. torí ẹ̀ tẹ́lẹ̀ ló mú ànábì sí àwọn kòló tuntun wa ní gbogbo ìgbà tí ẹni tó sì mú aṣọ kòló tó bá ti lè kó mẹ́ máa ń fi kòló tó sílẹ̀. فكان قنوته لعارض فلما زال ترك القنوت sábàbí ni màmú ànábì tó kò náà tí sábàbí yẹn bá ti kú mbẹ ànábì máa pa kò náà tó sí ni. àwa rí ẹ̀rí kan pàtó tó múnádóko tọ́ka sí wípé àfihàn láti fẹ́jẹ̀rì nìkan láti lè tó kò náà tó nígbà tá a bá fẹ́ tó kò náà tó náà látàrí pé àjálù sẹ́yìn kò sẹ́ẹ̀rì kan tó sọ pé sọ̀rọ̀ láti fẹ́jẹ̀rì nìkan ìran àṣùbá nìkan láti lè tó kò náà tó torí báwọn ẹ̀rí dání ó fi hàn wá bánàbí sallallahu alaihi wasallam wọn a máa ṣe kùnú bí sọ̀rọ̀ àti ìfẹ́jọ́ yóò nọ̀rẹ̀ nínú àsùbá àti ìrun Maghrib gẹ́gẹ́ bí alimami Bukhari rahimahullah ó ti fi sàlàyé lẹ́yìn nínú sàhíhì rẹ̀ láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu bẹ́ẹ̀ ni ìmáàmù Muslim rahimahullah àwọn náà tún gbọ́ ẹgbàá wá wá láti ọ̀dọ̀ àlùbọ́rọ̀ ibn Azib mi táwọn náà ti ti sàlàyé pànàbí sallallahu alaihi wasallam wọn máa ti kùnú ní ìrun àsùbá àti ìrun Maghrib àti pé ẹgbàá wá tún wá látọ̀dọ̀ ìmáàmù Ahmad rahimahullah tó tọ́ka sí pé Abdullahi bin Abbas. رضي الله عنهما ولا نبي محمد صلى الله عليه وسلم ربي صدقوا ربي سكنوت ليرا ليرا ní sọláàtì ọgbọ́nọ́ àti sọláàtì làásùn àti sọláàtì mọ́gìrì àti sọláàtì lẹ́ẹ̀ṣá àti sọláàtì sọ́ọ̀bì kò sí ìrùn kátó sẹ́kùn mọ́. báyìí náà bìí ti sẹ́kùn náà léraléra odidi oṣù kan ní àwọn àrùn wákàtí márùn fi duburi kulli salat ní sáka parí nínú kọ̀ọ̀kan idha qala sami'a Allahu liman hamida min ar-rak'ati al-akhirah lẹ́yìn dáhùn bá sọ pé sami'a Allahu liman hamida nira káàgbẹ́ sami'a Allahu liman hamida rabbana wa lakal hamd ẹ̀yìn rẹ̀ wọ́n ti kò náà ní gbogbo òun wákàtí mara àrùn wọ́n ti ti bẹ́ẹ̀ kó tù kàn. eléyìí ló fi hàn wá wípé a ní ẹ̀rí tó mú wa mọ̀ yìí pé àfihàn kan pàtó nìkan láti lè ṣe òun náà ti àtọ̀ sí ọ̀rùn kan. lópin ìgbà tí sábàbí bá ti wà fún àti ṣe kò náà kò sí ìrún tá a ti lè ṣe alùpùpù náà. bóòlù wọn ti wá láǹfààní àti màá wọn àná bí ọsọrọ bá àdìsẹlẹ wọn àti ọkùnrin náà àkókò dàwé tí ìwà tètè wọn ṣe sókè wíwí sókè ló fún aláǹfààní láti mà nípa àná bí ọsọrọ bá àdìsẹlẹ àti ọkùnrin pàápàá jùlọ láwọn àrùn táyì ti kà tó sókè bí ẹgbọgbọ àti àṣù wọn náà bẹ̀rẹ̀ àti ìdá bákan náà sọ̀rọ̀ àti sọ àwọn àgbàgbé sókè mẹ́rin. tẹ́lẹ̀ ìfihàn wa wípé èyí tó ti dédé pẹ̀lú súnà òun náà ní pé ìtọ́pọ̀ jù nínú kùnú sànàbì pé wọ́n ti wọ́n gbóhùn sókè. ànábì ti bẹ́ẹ̀ nínú Abbas náà ti nínú àwọn àbàní ìsúlẹ̀yìn. ní ìgbà tí àwọn sàbí ti mẹ́lẹ́ ànábi ṣe àmín àmín àmín. ó ń sèpèlé àwọn èèyàn kan náà bọ̀nú bọ̀nú sùlẹ̀yìn àwọn náà ní rẹ́ẹ̀rì ẹ̀yà rẹ́ẹ̀rì àti ẹ̀dá wọ́n ń fún wa aṣíwájú fún gbogbo ọmọ ànábì àdé ó ń ṣépè àwọn ẹni tó wá ga nínú ìjọ yìí àwọn tàbí wọn ń tà mí tẹmọ pé àwọn ìjọ ń ṣépè lẹ́yìn tí wọn bá wọn ẹranko sànù wa. ìlànà ànábì sallallahu alaihi wasallam oní kí wọn kì í ṣe kò náà àyàfi nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó jálu ìṣẹ̀lẹ̀ tó rí lulu ìṣẹ̀lẹ̀ tó bá ní lójijì ọkàn ní kú nígbà tí wàá sì sí ìṣẹ̀lẹ̀ ànábì ìṣòkò náà torí rẹ̀ ó sì ti yé wa ní ìsìn kékeré sí ìrun àtúbà nìkan làwọn tí máa ń ṣe kònóòtù ṣùgbọ́n ètò pọ̀jù nínú kònóòtù sànàbì ṣe ìrun àtúbà àwọn tí máa ń ṣe kí ló fà wọ́n ní torí pé òfin tọ́ka sí pé ìrun àtúbà dáàbà kíkà máa jẹ́ kókò tí ní tùbá tó wá gún tó wá kún gbọ̀ngbọ̀n kí ó dáa kà sẹ́wọ̀n kó gbogbo ẹ̀dùn fi mọ́ náà sí sọ́ni tó fà á. sábàbí mi òní pé sọ̀láàtù fẹ́jìrì òní ọ̀sọ̀láàtù lọ́ṣọ́ọ̀lá òní irun tó àmàlẹ́kà máa wá àmàlẹ́kà máa wá bẹ́ẹ̀ fẹ́ máa ń kí. ṣé màṣúhùdà yẹn. ní pé ọlọ́run àtàmọ̀lẹ́kà rẹ̀ ràn wá láti wá wo láti wá wò banki. nígbà tẹ̀ ń bá ń kí. àbí àmọ̀lẹ́kà nìkan ló máa wá oríṣiríṣi ọ̀rọ̀ ló wá lọ́dọ̀ àwọn olùkọ́. òru àti ti mọ̀lẹ́kà tí ó máa ń sọ̀kalẹ̀ lóru àti tó máa ń sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ẹgbà wa méjèèjì ti ṣe wá nípa tafsir ọ̀rọ̀ ọlọ́run bá tún ní inna Qur'an al-fajri kana mashhuda. kékeré sànké ní salatul fajr ohun tí ọlọ́run wá sí ni àtàwọn ìwáyà mi àwọn mẹ̀lẹ́kà máa wá gbọ́ wá sáré tí wọ́n tó fi hàn. Báyọ̀ bí sallallahu alaihi wasallam nírọ̀kẹ́ ẹlẹ́ẹ̀kejì. Nígbà tí wọ́n bá gbórí sókè láti rò pọ̀ nínú àtúbà tí wọ́n máa ń gbé ọwọ́ wọn méjèèjì sókè àtàdúrà. اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من وليت تباركت ربنا وتعالي wọ́n ti tún bá ń ké ìgbà àbótí ẹ̀ jẹ́ ẹ̀gbà ọ̀rọ̀ tó dé fi tẹ̀lé ni ọba mà dá púpọ̀ ọba dá púpọ̀ ṣùgbọ́n nìkan nínú àwọn tó gbà wá wọ́n ní àlè fọ̀rọ̀ rẹ̀ tẹ̀lé ó tilẹ̀ jẹ́ pé àbọ̀ Abdullah al àwọn pé àdéhùn tó gbà wá nípa kùnú ọ̀fẹ́ tẹ̀lé lẹ̀. ṣùgbọ́n ìgbà wá wá láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu tẹ̀wọ́n pé ẹ̀gbọ́n wá sí alákòókò yẹn bíbà tí ń tọ́ka tó kojoojúmọ́ ànábì máa ń ṣẹlẹ̀ kó tó bá ti gbórí sókè láti rò kó níláka kejì nínú àṣùbà yẹn máa ń ṣàdúrà báwọn. ṣùgbọ́n ẹgbẹ́ àwọn àwọn fẹsẹ̀ rìn lẹ̀. bẹ́ẹ̀ náà ni Abu Hurairah radiyallahu anhu àwọn náà sọ fún akúndàlẹ́bí tọ́lá ti sọ pé sami Allahu liman hamidah fayad'u lilmu'minin wa yal'anu al-kuffar alábi máa ń sàdúrà fáwọn mọ́mìnì kí sì máa tẹ̀bi ní àwọn kẹfẹ́ lórí. àdéhùn àbò rírà yìí náà òun fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n kò tọ́ka sí pé bẹ́ẹ̀ lànà bí ti dáná bí ti ìmọ̀ àbúrò rẹ́ra wà níwájú ọ̀pọ̀ àwọn sàábẹ́ ni wọ́n ń sàlàyé fún wa pé èmi ni mo màrún kéjù gẹ́gẹ́ bá nàbì ti máa kírun torí ẹ̀ nínú bí ṣe máa kírun ni pé máa ṣe kònóòtù wọ́n ló fi tọ́ka sí kònóòtù tánàbí máa ṣe nígbà tó bá ṣe kònóòtù kẹsìkò fi tọ́ka sí pé lójoojúmọ́ ayé lànàbí máa ń ṣe kònóòtù torí kìí ṣojoojúmọ́ náà làrẹ́lù àjálù ní ìṣẹ̀lẹ̀ ìrọ̀lẹ́ Ibn al-Qayyim ní kò sí tàbí ṣùgbọ́n fáànà bíi ti bẹ́ẹ̀ rí tó mà dáwà ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ọ̀pá ti. Abu Hurairah radiyallahu anhu ń ti lọ́kàn fẹ́ kọ́ wọn fáànà bíi ti wú eléyìí rí títí tó dé yẹn nígbà tí sábàbí ń bẹ fún súnà yìí. sọ títí tó ti dé èsì ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ fún àwọn ahlul àwọn alùkúfà àwọn hànàfíà táwọn kórìíra kíkẹ́ ká ṣe kùnúùtù nínú nínú àṣùbà sábàbí ń bẹ àbí òsì sábàbí àwọn làgbọ̀dọ̀ ṣe kùnúùtù rárá ẹ̀kọ́ lọ kórìí tìrìtì bọ́ọ̀lù àwọn kan ní ojoojúmọ́ la gbọ́dọ̀ máa ṣe kùnúùtù nínú àṣùbà bẹ́ẹ̀ bá gbàgbé àwọn ẹni tani àti tani àwọn tí ní tani àti tani náà àwọn màlìkíyà àti ṣàfìríyà màlìkíyà àti ṣàfìríyà wọn sọ pé ojoojúmọ́ lánàá ṣe kù náà àwọn kan sì sọ pé àní ṣe kù náà àfi sábàbí bá wà láti fi máa àwọn sábàbí ta ló àwọn hànábìlà hànábìlà. وتنتهي أحمد بن حنبل mọ́tò àbùkátì wà ó ní kònóòtù wà rí ìmọ̀lọ́ ti parẹ́ ti yọ dídọ́gbìn dàrúkìá kò sí kònóòtù mà àwọn eléyàn ni alhanafiya kònóòtù ti wà rí wọ́n fi ti parẹ́ tó bá pín so àwọn eléyìí ní orí rẹ̀ làwọn ti wà ń dà wọ́n àdéhùn Abu Huraira yìí wọ́n tọ́ka sí pé táwọn eléyìí ń sọ kọ̀dọ́gba àwọn tí wọ́n ní kò sí kò lọ́tùmọ̀ tó túmọ̀ sí pé kọ̀dọ́gba. ṣùgbọ́n àwọn ahlul hadith àwọn tó máa ń tẹ̀lé hadith àwọn làwọn tó dúró dọ́gba láàrin gbogbo àwọn olùmọ̀ yìí wọ́n dúró dọ́gba láàrin ẹni tó sọ ẹ́ pé ojoojúmọ́ láwọn ti kùnú àtẹnudó sọ yìí pé kò tiẹ̀ sí kùnúùtù mọ́ rárá ahlul hadith àwọn sọ pé kùnúùtù ń bẹ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú torí ẹ̀ làwọn ti jẹ́ni tó dúró dọ́gba ẹnìkan ní dóójúmá ni ẹnìkan ní kò sí má ẹni tó wá gbé ń bẹ àmọ́ with condition ti àwọn eléyìí àwọn ẹlẹ́ni tó dúró dọ́gba àwọn ni wọ́n ń pè ní kíni ahlul hadith nínú wọn ni wọ́n ti ka. alimami ahmed kan torí ẹ àwọn adùn ìhàdí wọn ti kunut ní irú ìgbà tánàbì ti kunut ẹ̀yin ti mọ̀gbà tánàbì ti kunut nígbà tí àwọn àrélù àjálù àmì òwò tí máa ń tẹ̀lé wọ́n sì máa pa na tì níbi tánàbì èsì àwọn ń wá si ànábì sallallahu alaihi wasallam tí ń fẹ́rẹ̀ lè yí wọ́tẹ́rẹ́kẹ́ níbi títẹ kùnóòtù àti pípa kùnóòtù sí kí ni wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam ibi tó bá ti dé wọ́n sí ibi tó bá ti dé lórí ẹ̀ wọ́n máa ń sọ pé káṣí kùnóòtù súnà ni ní ìgbà tí káàsì tún pàṣẹ nírú àwọn àyè tánàbí kì í ti ṣe súnà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o àwọn ní ká ṣe ńgbà tó ṣe súnà ni ká má ṣe nígbà tí ò ṣe súnà ni. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn kì í tako ẹni tí ò lè má ṣe kò o. àwọn alùpàdé àwọn wọn kì í dako ẹni tí ọba dún ní máa ṣiṣẹ́ kò ní lójoojúmọ́ wọn yìí dako wọn yìí sì yìí kọ́ fún un pé á akórira tó ṣe yìí wọn yìí sì pè ní bídà rẹ lẹsẹ rí pé ẹgbẹ́ wa béèrè pé sẹkáwọn ti kò ní láti bá àmì pè bídà o àmì ṣe bí dàtẹ́ ẹ̀rọ pé ẹni tí ń ṣe òun náà ní nǹkan kan tó dì mú ó ní ṣúbà kan tó dì mú wípé àwọn àdéhùn kan wá òun ò sì fẹ́ wádìí kó tó fẹsẹ̀ nílẹ̀ kó fẹsẹ̀ nílẹ̀ fúnà bí olè má ṣe kùnú tó dì mú nù àwọn onífẹ̀ẹ́ dà. wọ́n yìí sì sọ fún ẹni tó bá ṣe ẹni tó bá ṣe kùnú tó lójoojúmọ́ pé à ń tẹ̀wọ̀n kọ́ ọ́ lè fún lè sọ̀tàn tó yẹ sọpọ ọtakò súnà ọgbẹ nkura mẹyẹ bí àwọn ahlu súnà náà ti ṣe ní àlẹrìndínlá wọn ti dúró dọ́gba tí wọn yẹ sẹni tó kàn jẹ pọ wà fún condemnation wọn yẹ kọ dáàbò kí wọn dáàbò wọn kí nìkan níta wọn yẹ lóṣù lójoojúmọ́ sábà gbá wà àti ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn lẹ́yìn lè máa ń ta kò lè má ṣe kùnú òtún àwọn kíláàsì kan lè má ṣe kùnú sí kó wọn má kírun bẹ́ẹ̀ má kó sí má kírun bẹ́ẹ̀ má kírun bẹ́ẹ̀. torí pé àwọn aṣáájú wa rere tó o pé téèyàn bá ti ń ṣe irú kùnú tó lójoojúmọ́ ó ti ṣe kí ni ó ti ṣe bí dà kí wọ́n ní wàhálà kí ọ wá fẹ́ le kí ọ fẹ́ le ju tànàbì tó mẹ́sìn wá gan lọ kí ọ fẹ́ le ju tàwọn tàbí tó gbà lọ́wọ́ rẹ lọ. ẹlòmí wọn máa béèrè àròsùn máa dá gbẹ̀yìn àbá ìṣèṣì pẹ̀sì slack abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ bí ẹnìkan tó ní ẹjọ́ tí ìmọ̀ apá yẹn kó di kó di o túmọ̀ sí kọ́ ọlọ́pàá yẹn o ò béèrè nù náà fẹ́ pé ó lẹ́nu tó pààyàn tó ti rẹ̀ tó fẹ́ mọ̀ dájọ́ fún pé ẹjọ́ tí ẹ bá pààyàn ṣé àtọ̀pọ̀ jùlẹ̀ kó ti kéde ní. lọ́dí kọ́lá sọ pé wọ́n máa ń yọ kótó lọ́mọ́ mi náà mú ga àmì dání fẹ́jẹ̀ zẹ́ òhó jẹ̀ ẹ̀là kọ́ọ̀lì dáńtì ha wàhọ́dìbọ̀ lọ́ọ̀kù àlẹ́yìí wà làánàhó wà á jẹ̀lẹ̀hó àlẹ́ mẹ́nà ọ̀rìmà subhanallah gbogbo ẹni wá fi lè ṣe pupa múmi lámàámà ṣe pupa yẹn àwọn olùmọ̀ánibó láti mọ̀ fọ́ọ̀mù àmọ̀ pa wọn lọ́nà tá a gbà mọ̀ fọ́ọ̀mù àmọ̀ pa ni kíkà ti mọ̀ pé wọn ò lẹ́sẹ̀lẹ̀ náà ọ̀sẹ̀ ń bẹ láàrin wọn ó tún wá nà á tó sá pẹ̀lú nǹkan tó ṣe pé irú rẹ̀ máa pa yẹn. ìyapọ̀ wá wà láàrin àwọn olùmọ̀ bẹ́yìnà ayé kúnà kọ́bọ̀rọ́bẹ̀hu bí mo aw mutaqali láàrin kọjá pé ntòfi sá ntí ó múni àbí ntó wúwo qawlan wahidan wọ́n ní tó bá jẹ́ pé sá kò sí àpẹnu láàrin àwọn ọmọ kíkọ́ sáládà kíkọ́ sálọ́bẹ kò sí ìyàpọ̀ ẹnu láàrin àrùnmọ̀ pé ó ṣe kínú ọmọ àmọ̀ parí. làákín ntó wúwo ló fi nà kùmọ̀nì lọ́nà ọ̀nà títí tó fi kú. lọ́dọ̀ Abu Hanifa wọ́n ní gbogbo ẹni tó bá torí tó wúwo kó tó pààyàn yọ pẹ̀ tó bá yẹ kó wù láti pààyàn kò ní fúnra rẹ̀ náà wàhálà tó bá lọ́kàn sàládà bá ànúkálukú ọkàn máa lọ nù. lákínà pààyè kò ní í pé ẹni tí ó fi tó wúwo bí lùyàn fi kú láti rí kọ́tẹ̀ǹbẹ̀ láàrin wọn ó sì lù ó fi kú ọmọ ọmọ pa náà ní lábẹ́ òfin بدليل حديث شوى تلفت يعني لدادا wípé ẹnìkan ṣe kú pààyàn látàrí pé wọ́n ṣe kú pa obìnrin kan látàrí pé wọ́n fi orí rẹ̀ sáàárín òkúta méjì wọ́n wá fi òkúta yun méjèèjì yun wọ́n á fi fọ́ orí rẹ̀ orí wa di pé oorun womuwomu ọba bẹ̀rù so anabi sọlá àtúnlá náà ti ní kí wọn pa òun náà bẹ́ẹ̀ torí ẹ tó bá pààyàn ní òfin ṣẹlẹ̀ à tó bá ti pààyàn wọn pọ náà àmọ́ tó bá gbé iná ló fi pààyàn ọ̀tọ̀ sí wa lábẹ́ òfin ṣẹlẹ̀ àkàfin náà pa torí kọ́ ọ̀nà ọba tó dáná ní ìfínà fìyà jẹyàn wọn kàn fi tàbí bẹ lórí dànù tó bá yẹ kó sàtì ní kọ́ bí àwọn olóògùn àwọn ọ̀daràn tí wọn kó oògùn lera wọn ká wọn kàn di kíní kan mọ́rùn abẹ́rẹ́ òrí bí ìhó bí kíní kan lè ní àkọsẹ́ àwísẹ́ wọn á di gbogbo ẹ̀ mọ́rùn láyé táyé ti lajú tó báyìí tó rùn fi láti mọ́rùn. àgbẹ̀ àgbẹ̀ni kan bàbá wípé kìnní kan ní kìnní kan ṣe kìnní kan orí ẹ̀ kìnní kan wá fẹ́ ká lónìí. wọ́n á gbé ló fi pa afúlànà wọ́n á sì mọ̀ pé wọ́n ti wá ti sílé ẹ̀kọ́ wọ́ káàfẹ́. فهو كافر واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. تلاقي وبابوك وينام wọn bàbá alásàtì ìyá alásàtì tọjú oyè yín tíkẹ́ẹ̀tì òfò rẹ ti gbà báyẹn kófò ẹsẹ̀ kẹfẹ́rí sọlọ ẹ̀yin náà ti máa kíyèsí ẹ máa kíyèsí kí ló ń tẹ́ fi máa sóògùn náà rí kí ló ń táwọn ológun fi sóògùn kápá ọ̀tọ́ ọmọ bàá káwọn àbí bẹ́ẹ̀ kọ́ ni kí kí wàhálà àti fìtínà kí wàhálà àti fìtínà kọ́mọ bàá ṣe déédéé àwọn ikú rébété lórí àwọn sọ́run rébété lórí àwọn sẹ́wọ̀n pé àrùn oníyé rébété lórí èèyàn títí tí ó fi ṣubú rábàtà léèyàn lórí jọkàn bẹ́ẹ̀ náà kí wọ́n á ní oògùn olóògùn ń wò níbi tí wọ́n ti gbé oògùn abẹnugbọ̀npọ̀ bẹ́ẹ̀ wọ́n máa kó oògùn pé abẹnugbọ̀npọ̀ wọ́n gbé oògùn abẹnugbọ̀npọ̀ wọ́n gbé ìrọ̀yàn lórí wọ́n tún kó ojú lẹ́gbẹ̀ẹ́ wọ́n tún gbé ojú dédé àtàrí ẹ̀ oògùn sẹ́lómìn fẹ́ yóò forí gbà kó tún lọ jókòó níbi tó ti jókòó ó nípọn ó ju irú màálù lọ́lẹ̀ mẹ́ta pé sódà tó bá lọ fíjìtì rẹ̀ ó lè bá a mọ̀ pé akọ́ sọ́ra o àbí sọ́ra torí pé gbogbo tóun forí là kọjá tóun fi jókòó yìí ọ̀wá ń bẹ̀ fún píktọ̀ tọ́ọ̀ bá sọ́ra wọn fi bọ̀ ọ́ la tọ́ọ̀ bá sì fi bọ̀ ọ́ la tọ́yọ̀ ń ẹnitọ́ wa ní ti mú ọ na ọ̀nà wa ni kú wa máa gbà tí máa fi múru wọn. mi ṣéèkì mẹ́ o. Subhanallah. Ẹni ọba ilẹ̀ láti lé ní ìsinmi wàláhì. Gbogbo ògùn gbogbo rọ́. Ikú ó tún pa lóògùn tó wù. nígbà tí wọ́n wá kú ẹ̀tọ́ra lẹ́sìn èmi ò máa ronú débẹ̀ ọ̀hún ṣe ah! ọ̀bọ̀ kíkàlùkù tó kù á máa ń lọgun ẹ̀sìn ẹ̀sìn ẹ̀mójútó ẹ̀sìn ẹ̀mójútó ẹ̀sìn èèyàn mélòó lọ́kà fún wọn kàn máa pé sọ sọ ta tó dé nígbà tí tí ẹni tó bá ti wá kú náà àwọn olóògùn bá ti kú èèyàn láti ìjọ àná àwọn àlékàtà awé ibà ti dé dúdú òjò lójú wọn dúdú àwọn pé wọ́n ẹ̀mí burúkú ti ń bẹ lára burúkú jáde máa wá bá jáde wá bá ọlọ́run ọba tó ṣe pé kì í gbé fúyẹ́ fáwọn ọ̀daràn. torí ẹ̀ wọn náà yá jáwọ́ di oògùn òfò tó ń kó ká yẹn tó sóògùn títí títí tí wọ́n tí títí títí gbogbo yín tó kù. wàlá yìí ẹlòmíì ń jẹ oògùn títí kí eyín rẹ bá kara ń nà ṣọ́ọ̀kù ẹ wàlá yìí níbi tí kìíní yẹn ṣe kí ń rú gàlìgàlì dé. síbẹ̀síbẹ̀ lọ́jọ́ búwa pé ńkọ́ òbí aláya rẹ̀ dá ńlọ náà. ولن يؤخر الله نفسه ìlà na ajaluha tí ọjọ́ kú kálukú bá ti pé kò sẹ́ni tí ẹ ẹ̀yà ajá ti lọ́ọ̀ kálíbà là já tẹ̀lé tán nàbí Muhammad ọlọ́wà ti lọ sábà bá a sòfò sábà bá a sòfò torí pé gbogbo wa náà là ń lọ bá kú ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín wájú ní kéde pé yọ wàá bá yín lẹ́yìn bá yín lẹ́yìn bá ẹ̀rọ̀kẹ́ sẹ́yìn ń sá fún ẹ̀ka ti fi sẹ́yìn wípé how many kilometers ní ìsìn níbẹ̀ láàrin rẹ̀ àti ẹ̀kọ́ máa ń gbé ah fi ni kò lè lébi mú máa mọ̀ sí one fifty pé kí ni àti kò sí sá one fifty yẹn ó ti kù five five meters tóbi bá wájú ń bẹ wájú dúró di ọ̀ ó lọ́ lọ́ bá yọ pàdé rẹ̀ wájú torí ẹ̀ tètè jẹ́ pé tí àwọn agbà fọlọ èyí ò ní ìsinmi tó pọ̀ èyí ò ní ìsinmi èyí tó pọ̀ torí ẹ ẹni tí ó ti kùnú lójoojúmọ́ àwọn àlùsùn náà wọn ní pè ní alùpùpù àwọn wọn sì ní pè mọ̀kọ́ alẹ́kọ́lù tẹ̀sán náà kí wọn sẹ́yìn ẹsẹ̀ àwọn ẹsẹ̀ tó ń pè kọ́ yé ni pé. ànábì èsè lójoojúmọ́. ìyẹn ni pé táyè bá wà fún ìyapa níbẹ̀ ọ̀tọ́ wá máa sì wa ní kíni àlòjìdá. tontí kò tọ́ kìí pé méjì ẹyọ kan náà ni. òdodo ni pé ṣíṣe lójoojúmọ́ kìí ṣe bẹ́ẹ̀ lànà bèsè. ṣùgbọ́n ẹni tí òun á sọ pé àwọn akéwìtòrí rẹ ayọ lẹgbẹ gèdè alùsùn náà mà ayọ ní ìsìláàmù gèdè mùsùlùmí mà àwùjọ mi dá àwùjọ. àti sáwọn tẹ́tẹ̀ wọn rú àwọn kan wà tẹ́tẹ̀ wọn máa rú rúkúrú náà ṣọ̀bá wọn máa wò pé ẹ̀yin ti flak ó ní tẹ́tẹ̀ tẹ́yẹ̀ bá pààyàn ọ̀pààyàn ó kó gùn pààyàn náà lápò ìdúró lóbi kẹfẹ́ rí ni àbó sáyẹn ń dà tó di kẹfẹ́rí tó di kẹfẹ́rí tó di kẹfẹ́rí tó bá pààyàn iná iná òǹjà ánàm lọ́lọ́ tó wá pò ọ̀gá àgbà fún gbogbo ná kọ́ọ̀lì dán fi ha ètò pé ọkàn tó wùyọ́ jáde kí a ò jáde bá ò kọ́ọ̀lì dán fi ha inú rẹ̀ ní ọmọ ẹgbẹ́ láéláé gbére kése wà wọ́n bíbọ̀ lọ́wọ́ àlẹ́ yìí ọlọ́run ọgbọ́n tún á bínú sí ọlọ́run bínú sí. ولعنه تتستبل لوري وعجل له عذابا عظيما ó sì ti pèsè ó sì pèsè ńlá lẹ̀ bẹ́ẹ̀ni هذا جزاؤه إن جازا فلا لسنا منصور هذا جزاء القاتل إن جازاه الله ليلة سنتوا pààyàn tó bá wu ọlọ́run ọba láti san nírú ẹ̀san. لأنه بقتله المؤمن لم يكفر torí tó ń ti kọ́ pa mọ́mìnì tọ́lá ti ṣèlérí irú ìyà burúkú ilẹ̀ fún kéésì kẹfẹ́rì ọ̀hún mùsùlùmí. اللهم إلا إذا استحل قتل المؤمن فيكفر بذلك. àyàfi tí máa ń kọ́ lọ ti ṣe pípa mọ́mìnì lẹ́tọ̀ọ́ fún un. bẹ́ẹ̀ akíni kílẹ̀ ń sọ pé òun òun ọ̀sẹ́ ọlọ́run ti kó ọmọ ọ̀pá wọn ah, àwọn olùdílé kó ọmọ ọ̀pá wọn tán pẹ̀lú báyẹn tọ́ wọ́n pé títí bá pa tuntun ní ẹ lẹ́yìn rẹ̀ tuntun ní ẹ ọ̀dà irú tẹ́kùtì pípa tó pààyàn kò sọ́ di kèfèrí kò túmọ̀ sí kọ́ pààyàn o pípa tó pààyàn torí pé èèyàn níye bẹ lálàáfíà lókun ìgbà tí òbá ti pààyàn tọ́ba tètè pààyàn pínrín ẹlòmíì kan ní ọ̀sọ̀ bọ́rọ̀ yóò ṣe dà fún ọ wọn náà lọ́ọ́ mọ̀ wọn náà lọ́ọ́ mọ̀ bọ́rọ̀ yóò ṣe dà wọn náà má ṣe kí á lópin ẹ̀ lọ́rùn. tọ́ ọ̀hánirò àjáàjá àwọn tó ti kèfèrí báàgì kan torí di eléyìí àwọn kan wà tó yẹ pé ẹ̀jẹ̀ tí wọ́n máa ń gbóná nígbà tí bá wá sàlàyé bá bá wà ah, ṣe é lọ sànù ọtí slap. wọ́n sọ pé tọ́pẹ́ yòó ní kojú ẹsẹ̀ kẹfẹ́ yìí ẹ wò kán bẹ́ẹ̀ mẹ́ta ẹ̀jẹ̀ kàwárì àwọn kàwárì àwọn làwọn tó ṣe pé tẹ́ẹ̀ bá ti ṣe ẹ̀jẹ̀ ńlá kẹ̀bí rọ̀tùmílẹ̀ kàbáyé ọ̀kọ̀kàbọ̀ orí pèpè nínú ẹ̀yin náà ti tó bá pẹ bá gbọ́ sẹríà yìí dáadáa ẹ máa rí báwo èèyàn lábẹ́ òfin sẹríà ọ̀pọ̀lọpọ̀ ti dorí sí èèyàn mi àwọn kàwárí jù bẹ àbí wọn ti ní ìsìn wọn bẹ wọn ní mẹjọ kọ kàwárí jù àwọn aláàmà pè wọn bẹ torí pé ideology wọn kọ ti kàwárí jù kàkà rí tó bá ti tẹsẹ kan wọn lọ àwọn ah, tìrí pépé rí ha ah, tó bá tún nǹkan kan mẹ́rin tí wọ́n á gbé bẹ́ẹ̀ lẹ̀ sí wọn á ọ̀pọ̀lọpọ̀ ti jáde kó nu ìlà tó tó bá tó ti sá polisi mọ́ kókó jẹ́ káwọn òkú síbi táwọn wà yìí Islam ọrọrùn náà lànà bisimilá àdìsílẹ̀ sọ pé bẹ́ẹ̀ ṣerú wọn là tó àṣírò yẹsirú wọn là tó àṣírò ìwé ìdùnnú ni kí ẹ fáwọn èèyàn ẹ má lè wà jìnnà sẹ́sìn ọlọ́run. ẹ má lé àwọn èèyàn jìnnà sẹ́sì ọ̀nà. ìrọ̀rùn ní kẹ́ ẹ máa wá fún wa ẹ má wá tòrò fún wa. torí ìdí eléyìí ìsìláàmù ti wá tó náà àdìsẹ́lẹ̀m kò sì sí compromisation pé kálukú wá ti tí pọ̀ lọ́kọ̀ àwọn sọ pé gbogbo àìdá kò burú kò burú wọ́n gẹ́gẹ́ bíi sáánì àìdọ̀ ọ̀dà náà ni. ẹ torí tá a bá sọ fún akókò ọ̀dà wọn ò bínú kò bínú. olùkọ́ yé tó bá ti mọ̀ ọ́ mọ òdodo pé kò sí tọkọ̀ ọ̀sọ̀ òdodo náà ni ẹ̀rí pé ẹni tí ọ̀fẹ́ gbọ́rọ̀ rẹ lónìí wọn náà wá ká lọ́la. o ti fura pé èèyàn kúrọ́ ẹ lákùnkàn báyìí báyìí la fẹ́ wáyé. bẹ́ẹ̀ ní títí ń kúrọ́ tí máa ń sọ gan wọn ni àní kankan fọ̀rọ̀ rẹ̀ ṣe bàbá yẹn máa kúrọ́ nítorí di eléyìí lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o lẹ́yìn kan wá ń ṣe kù náà tó gbé wa lọ di gbogbo ìta wínú ọ̀nà àgbà wa lu bídíà ní kí ni wọ́n ń kó ti ṣe bídíà yẹn náà rí wọ́n ń ṣe kù náà sí àbà àbà ó jù ó rò pé yé wa ti pé àwa òmìnira lè lọ́kàtì dáa lè ونهينا عن الابتداع ọ̀pọ̀ àwọn aláṣẹ ni ká máa tẹ̀lé ká máa tẹ̀lé àṣẹ ká máa tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alaihi wasallam ìlànà àwọn ẹni tó ń tọ ọ̀nà yẹn wọ́n kọ̀ fún aláṣẹ aládàáda lẹ̀ àti wá pé àwọn ẹni tó ń sèpò lódùró ń bí díà òun náà ká aláfọ̀ súnà wọn wọ́n wọ́n gẹ́ni ta man huwa salafuka fi dhalika al-hukm tálẹ́tù ti síwájú rẹ̀ dárò ẹjọ́ bẹ́ẹ̀ jẹ́ àmà wọn èèyàn kan ṣoṣo ni ó mú wá láwọn ẹni tó ṣe é fi hàn láwùjọ kì í ṣe irú àwọn gòláàtù irú rẹ táwọn náà ti tọ́jú alárìnkúndá bíi jẹ nínú àwọn sàábì nínú àwọn sábì rínà tá a lè wò fọ́ọ̀sì tọ́sọ̀rù tọ́sọ̀rù kò nílì wọn. eléyìí ò túmọ̀ sí pé wọ́n tó ń ṣe kùnú náà kọ́ wa ọkùnrin máa wọ̀. wọn àgbà súnà nìyẹn tó wọn lẹgbọrọ gba olóńbídíà wọn lẹgbọrọ gba yọ wọn má pè olóńbídíà látàrí pé òṣèkùn ló ti lójoojúmọ́ ṣùgbọ́n sami lè ti kílíà fún bìdà abọ́ lọ́wọ́ kan kò túmọ̀ sí pé gbogbo bíkíbi bọ́ mbẹ́ lẹ́yìn náà gidi kò tó fi sẹ̀sìn wọ́n sọ fún ọ pé kíní kan ọ̀dà kíní kan ọ̀dà wọ́n wí lójoojúmọ́ sọ á àwọn òbí orí ibú ni o kọlọ mẹ́ta wà lórí ibú tọ. torí àwọn alùsùn náà sọ pé máa ń kọ́ náà tọ́ bọ́kọ́ ẹni tó bá ti kú lóṣù dáadáa ló ṣe kọ́ máa ń tọ̀rọ̀ kọ̀ owó bọ́kọ́ àṣẹ́nà ẹni tó bá ti fi ilẹ̀ tó dáa ló ṣùgbọ́n máa ń kọ́ náà nígbà tí ọtọ́ ká ti ẹni tó sì fi sílẹ̀ nígbà tó tó ká fi sílẹ̀ àtànà èdè kó wọ́n sọ pé jẹnẹrálì ẹni tó ṣe lójoojúmọ́ àtànà àtànà báwò. ẹ máa ń pa panádà hínà yóò lè ti bọ́ọ̀n lọ́kàn wọ́n ń يوجد للقنوت سبب فقد أحسن ومن تركه حين انعدام سبب فعله bá ti هذا قنوت ní ìgbà tí sábàbí tí múni ṣe bá ń bẹ ntòsí ọ̀rẹ́ wa pàṣẹ nígbà tí òsì sábàbí tí òjà kọ òun náà ntòsí torí ìdí a rí i pé yẹn yẹn ọlọ́run àyè àdúrà ni àyè ká yin ọlọ́run ọba wa ni. anábìyà sọ̀rọ̀ bá àlùsọ́lẹ̀ wọ́n ti ti ṣe bẹ́ẹ̀ nínú kòlóòtù wa. a ti ti mà ibi ọlọ́run ọba nìkan náà ló lẹ́tọ̀ọ́ sí káyìn onìkan ló lẹ́tọ̀ọ́ sí pàtọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀. òbúrú kí lè má mọ̀ ọmọ gbóhùn ẹ̀ sókè níbi kòlóòtù nígbà kan láti jẹ́ kí àwọn máa mú ọmọ tó wù yìí ibi tá a ti máa ń dáná bí ìwé kò ló dùn. gẹ́gẹ́ bí àtẹ̀tẹ̀rí Umar ibn al-Khattab radiyallahu anhu tó ṣe àdúrà sí òun lẹ́ni tó gbóhùn sókè subhanaka Allahumma wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka ẹ̀sìn tí màá pé tá a máa ń ṣe àdó àtirùn sáà ń gbóhùn sókè àìgbóhùn sókè ṣùgbọ́n a rí Umar radiyallahu anhu níjọ́ kan ó sì bẹ́ẹ̀ nítorí pé lè bá mú àwọn máa mú wọn máa dèèyàn máa wí. torí bẹ nínú àwọn ẹni tẹ́yìn ọ̀nà síwájú fún nídìí kásẹ̀tì wọn máa dèèyàn máa wí láwọn àyè kọ̀ọ̀kan ó sì gbẹnu lọ. àbẹ́yìn ọ̀nà bẹ́ẹ̀ torí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀yìn náà ní sábà ń bí ẹ̀ ní mọ̀dáwọ̀ rẹ̀ nínú àlùwàlá lásán àbí ká béèrè bí ká béèrè nínú àlùwàlá náà bí ká béèrè ẹ dáhùn tó àdúpẹ́ àdúpẹ́ ẹ̀mí ló lẹ́ máa ń fọ ẹsẹ̀ tẹ́ máa ń sàlùwàlá náà tó lẹ́sẹ̀ fọ́ sẹ́fì kà àtọ́ bá mọ́ mẹ́lọ́gbọ̀n ẹ̀mẹ́ta mi lóyún ìgbà àkọ́kọ́ ẹ dáhùn náà ẹ wò kán bẹ̀ wọ́n ní ẹ béèrè nígbà tó fi kan ẹ̀ dáhùn wọ́n wá wọ́n sí ìdí òun tọ́gbọ́rọ́ báwo lẹ máa fi mú náà á sí mú á kò mìíràn àáfà ti agbárí bẹ́ẹ̀ ni àáfà àwọn àtẹkẹ́lẹ̀ àwọn ọ̀tún láti gbé lọ àbọ̀ òsì kí lọ́wọ́ tún wá sí kí lọ́wọ́ tún sí ọwọ́ tún lẹ́ẹ̀fi gbé lọ ọwọ́ tún lẹ́ẹ̀fi ṣe kí ni ẹsẹ̀ bí ẹni ń bí ẹni ń pọn fún ẹ nà àtọ́ ẹ̀ bá fẹ́ bí ẹni ń pọn fún lọ́dọ̀ Imam Malik ẹ̀ sí ìfàmì sí mu. kí ni tó wá pa yíyọnu àti fífi mú ìlọ́pàá ń pọ̀? ẹ̀mẹ́ta kìí sùn. náà kí n gbọ́ omi kan náà lẹ́ẹ̀fi yọnu lẹ́ẹ̀fi fi mú bẹ́ẹ̀ ni nǹkan mẹ́rin lọ́dọ́gba jù lọ sọ́nà. omi kan náà tàbí ọnu náà láti fi mu. kò bá jẹ́ pé wọ́n kan láti ṣe gbogbo ẹlẹ́mẹta mẹ́ta. kò bá sì jẹ́ pé ẹ̀kún wọ́n kọ̀ọ̀kan fún ẹnu àti mú ẹ̀kún wọ́n mi ìfẹ́nu àti mú ẹ̀kún wọ́n mi ìfẹ́nu àti mú. bákan náà a sì mọ̀ yí pé a fọwọ́ a fi yọ ẹnu àbí ẹ̀kọ́ ni sábà ń kọnu náà ẹnu yọ máa rùn ẹ ní fọwọ́ yọ lù náà ẹ̀sìn ẹ̀sìn rùn pákó lọ́wọ́lọ́. tọ́ àlùkò ẹ̀ a ah, masha allah ìmọ̀ ti dé. tọ́ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ lọ wà pé wọ́n kàn kírun lẹ́yìn máàmù ni wọ́n kàn ta gbogbo ẹ̀lú lè máàmù láyà nígbà gbogbo ti dédé kò pé yóò ṣe déédéé wọ̀rọ̀ ọmọ ẹ̀fọ́ pé lẹ́yìn ọ̀dà tó bá wọlé náà àwa kan indivídúálì a nídìí láti wá mà a nídìí láti wá mà nípa ẹ̀sìn wa torí pé eléyìí báyìí nàmbà túláàsì ìdè nàmbà fẹ́ ẹni tí ò bá mà bí ó ṣe sùn lọ́hùn kò lè rọrùn fún gbogbo nǹkan míì ìmọ̀ míì lọ́hùn wá yẹn ẹ̀ ẹ̀ lẹ́yìn fọ́ọ̀gù kìfáyà wọn pè é. tí wọ́n bá wá ẹlòmíì ọ̀wá bí èèyàn tí ó sì wá sáńtẹ́ òfìdí àbùkádà ló mọ̀ bá ti wá ojú ṣùgbọ́n tẹ̀sìn gbogbo ní kálukú alọ́gbọ́dọ̀ mẹ́sìn. torí bàbá mi ò fẹ́ kí n kọ́ kí ó mọ́mọ́ mi mi wọ́n máa bínú ní wọ́n ti kéèké wọ́n kọ́ múra wọn bẹ́ẹ̀. ìkọ́ bá mọ̀ nípa bó ṣe ṣe lọ sùkúù làárọ̀ ní abilé kí o gbogbo eléyìí ọ̀rọ̀ àwọn èèyàn jàìlíyà ni afúlàn tẹ́ ẹ bí mi kí n lè wọ náà ni dáàdì tẹ́ ẹ bí mi kí n lè wọ náà ni wọ́n á ti dáàdì lọ́mọ fún bàbá rẹ̀ bàbá mi fẹ̀yìn fẹ̀yìn ní wíyìn tó ń pẹ́ èdè àwọn ṣiṣẹ́ àwọn local people yẹn <laughs> sọ pé bàbá mi tẹ́ ẹ bí mi kú náà àwùjọ bìlẹ̀ àwùjọ bìlẹ̀ àgbòwò akọ̀wọ́ náà ẹgbẹ́ gbogbo àbọ̀ sọ bẹ́ẹ̀ torí ẹ̀ dẹ́kọ́ nípa ẹ̀sìn mi o. ẹ̀yẹ bọ̀tà wò wọ́n nípa ẹ̀ ń sèta yé a ibi kù sí pọ̀. ẹ̀yẹ wọ̀lá ẹ̀jẹ̀ ọba nípa ibi tó kù sí ti pọ̀ jù. ìpọ̀ ẹ̀yẹ o ti ní mà tó bá gbà wọ́n ti dín irú rẹ̀ náà ní mú lọ́rẹ̀. iná làwọn ọ̀rẹ́ rẹ onímọ̀ pé nǹkan ti ọ́ wàláhì onímọ̀ pé nǹkan ti ọ́ àmọ́ tó bá yẹ pé ọba ní àwọn ẹni tó yẹ pé wọ́n wọ́n nímọ̀ nípa ẹ̀sìn wọ́n ti lọ́ bọ́lọ́ ti ń fẹ́ lọ́rẹ̀ pé tó ti sọnù mọ́ lọ ọ̀pọ̀ bọ́lọ̀ kọjá tirẹ̀là torí ẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ wá ìmọ̀ nípa ẹ̀sìn wa ẹlòmíkan ni kọ̀ọ̀mọ́ bá ti tọ́ba sì máa bá jẹ́ àgídí wa ní kọ́ka àkàmílẹ̀ ìbájá olùwọ̀n mọ́ kí lè mọ ake lórí irun gánà rí. gbogbo eléyìí a ní gíláàsì wa máa ń parí lọ́pàá ló fi jẹ́ kí ẹ̀sán láàrin ẹ̀rí pé báyà níbi sọ̀rọ̀ bá àdúgbò lọ wọ́n pòun sókè bí kan tí wọ́n ti sábà pòun sókè. bẹ́ẹ̀ náà làwọn sàbẹ̀ kẹ́kọ̀ọ́ yìí títí torí kí wọ́n lè bá fún àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn wọn sígínà títí kẹ́ ẹ̀ ìjọba ìlà àwùjọ kò tó pélé mọ́mù ti ṣe díẹ̀ lọ́dọ̀ ti sọ pé lè lọ́nu ti tẹ́tí ẹ̀ kí lè lọ́nu ọba gbogbo ará àdúgbò kírun nílẹ̀ yìí náà tún wá lọ mọ́tíláṣí sí ṣùgbọ́n gbà tó ti pé oníkálukú wa kọ oríire ní wa náà láti ti sọ nínú tá a ti sọ sáájú tí gbogbo àdúrà tá a lè sẹ́lá máa ṣe lórí irun wọ́n á máa ṣe fúnra wọn ni. ó túmọ̀ sí pé ìwọ náà tọ́ bẹ́ẹ̀ lẹ́yìn márùn-ún tá lọ́mọ yẹ bí àwọn míì jọ pé àánú ti ń sèyàn fún àìmọ̀ kan tí ń da orí wọn láàmú kò fi ẹ̀sìn pé kankan igi inú ẹ̀ báyìí lọ́sí láti wà tó máa ń pè wọn kò ní lọ fíìmù tó bá ti wáwó sùsùn bóyá lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin àbóṣù kan yóò pa àwọn àbá àtàwọn oúnjẹ kújẹ báyà gbogbo akẹ́rù kan á ọmọ ẹ̀ka kó ọmọ rí dé kó ọmọ rí ná kó ọmọ rí lò ẹ kíyèsí o. ẹ̀yin fẹ́ sàdó àkọ́kọ́ máa rí náà kọ́ máa rí lò tẹ́ bá pín ẹ̀yin náà máa rí náà tẹ́ máa rí lò tẹ́ rà yìí kí ló dé tẹ̀ ṣe fún ayé náà àbí ẹ̀yin alẹ́ bá kú mùsàlámù lẹ́yìn fẹ́ kọ́lọ̀ fún yín máa rí gbà lọ́dọ̀ yín pàwọn náà ti wá ló lẹ́yìn fẹ́ èké kírun ọ̀kẹ́sì fún kankan ọmọ àtàdúrà fún torí pé kí àyà rẹ̀ ó lè bá a tún kí sí ó lè bá a máa ráyè sẹ́lọ̀rùn ní sàǹsàn àwọn olùbílẹ̀ ẹjọ́ ẹjọ́ àka ìsìn wa kún ikú ń bẹ̀ o káka ìsìn wa kún àlùkìyàmà bẹ̀ ẹ̀sìn dáàdì wa kà fún yìí láwọn àwùjọ Yorùbá yìí náà nìkan náà ní tí màá sẹ́kù ìbá ti sọ fún wa nínú àdéhùn anábì Muhammad sallallahu alaihi wasallam pé nǹkan oríṣi mẹ́ta ló máa ń sèyàn lọ sí sàárè yẹn. dúkìá wa mọ̀lẹ́bí wa àti tẹ́tà gbélé ayé mi. dúkìá padà lé òsìrìjọ́ bọ̀ lọ. ṣé máa ti ṣe èsì ṣé máa kú rẹ̀ tí wọ́n ti yán pẹ̀lú owó ọmọ kékeré tó mọ́ àwọn kọ́ àgbálẹ̀ rẹ̀ wípé wọ́n ti nǹkan kan kó sínú sàárè yìí lọ́yẹ̀ káfíọ̀ wọn ìnáwó ní inú sàárè. bẹ́ẹ̀ náà ni mọ̀lẹ́bí gbogbo ẹ̀ tó bá lòun fẹ́ràn rẹ ọ̀rẹ́ rẹ kò rí kó ibẹ̀ lọ́mọ yìí pé àti ẹnu gbàtẹ́mi ń bẹ lára ni ọ̀rẹ́ mọ́. tó bá ń sunkún tó bá pàjánù gbígbé à bóòlù tó wá lọ àtijọ́ tàbí òfò àjọ kújọ́ kan náà ni kò sí wàhálà lọ dúró lẹ́nu tírélà wọn náà fi máa lọ. Tọ́lá ń sunkún tí ń fọpá jánu tí ń fapá gbálẹ̀ ẹ̀dákun ẹ̀ máa ń kún ẹgbẹ́ kí nígbà máa bò ń dámọ̀ràn kún wọn padà lé òkòkòrò. Ẹ má fẹ́ o, alùpùpù ọ̀nà lọ lé bí wọn bá ti sà torí pé ilẹ̀ ń dá àárín àwọn tí wọn máa dúpọ̀ ikọ̀ ọ̀dọ́rú lóòtú lẹ́yìn ọjà ẹ lọ́pọ̀ ẹ má ti lọ ojú ẹni kó o ní bọ́ lọ sáré ìlú ọmọ padà ní. àmọ́tẹ́ rẹ irúṣẹ́ wo wá lẹ́ ń pèsè kalẹ̀ ní sáré báyìí o irúṣẹ́ wo wọ́n náà wò wò láàrin twenty four hours ẹlòmíì ti lò fifteen good hours tóbi tóbi tóbi ń lé àwọn football matches tóbi ń lé wọn ká nínú kìnnìkan dstv tọ́wá dúkú yẹn wọ́n pé ọ̀pẹ àmàṣẹ́tà ló ń gbá lónìí ọ̀pẹ kìnnìkan wọ́n ti pè é àwọn ọkọ̀ tẹ̀ mọ̀ tọ́wá ti gbá kẹta báyìí àwọn kan tó fẹ́ bẹ̀rẹ̀. wọn pé ayé alùsọlẹ tilẹ̀kùn tilẹ̀kùn pé kọfẹ gbọ́ ìrùn tí ń pè kò sí orúkọ agbábọ́ọ̀lù tọ̀pọ̀lọpọ̀ àtòrí báyìí àfẹni tí ìràwọ̀ ọba sì máa tàn tí o ti máa tàn kí wọ́n tún mú kọ rẹ̀ wọ́n tún sọ tíìmù tí ń gbá fún ti dènà nínú láti yà wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni ti ń gbá bọ́ọ̀lù. tó bá tún ti sáyìn kọ́ńtrákì pẹ̀lú jẹ́mi bá ọ̀rọ̀ ti sáyìn kọ́ńtrákì ó máa fi bẹ̀rẹ̀ lẹ láìpẹ́ yìí. yọ ọmọ tó dìgbà tó kó wà sí wọn jọ tó kù. ìpòjọ́ kan agọ́tì ẹ̀ ti ya lẹ́yìn ọ̀rùn kò ní ràn. ẹlòmíì ọmọ mùsùlùmí ni bá yọ wá gbé ẹwù kan wọ̀ wọn akọsí lábí ṣẹ yóò ah, ló di Musa Michael ah, bàbá ẹ̀yin ti gbó títáyé wí títáyé yí làwọn ẹyí lọ gbogbo ẹkú yíyí ẹkú yíyí ranù ó ń fi ókọ tí ọ̀dà lọ́ra rẹ̀ ọwọ́ akọ̀yìn sí ẹgbẹ́ Michael Michael olóòtú òkú náà wọ̀ mí sùn Michael. ó kọ́ lọ ọkọ sálẹ̀ òwú michael ní ni rẹ̀ náà lọ michael ní ká máa fi ọ so wẹ́yà mahmood wọn sọ ó ní michael ló fẹ́ máa jẹ ló ti kọ́ sálẹ̀ òwú ìgbẹ́ náà ó fi hàn fún òun gba ókè ti máa jẹ́ òkọ rẹ̀ gbogbo eléyìí ni wọ́n kà tó bá kan pé wá pé bá díà lórí irun àwọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ torí ẹ̀ ló sì ṣe jẹ́ pé a nídìí láti rẹ̀ sọ pé kálukú ọmọ pé fáṣí àní ìlú àní nípa àti mọ̀ ẹ́ pé láwọn àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ lè má mú ìgbà tó náà ní kó pé fáṣí àyè béèrè àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wọ̀ láti. oníṣẹ́ ilé máa ń gálíwò bì àlùfáàlù wa lọ́dọ̀ sọ pé ṣe eré mangalú ni. àwọn yẹn ti kírun lẹ́yìn rẹ̀ wọ́n ti wọ́n lọ bọ̀ọ́lí wọn ní àmì wọ́n lọ bọ̀ọ́lí bá wọ́n lè la. ewu bí ti ń ta àwọn yẹn dàkúdà. wọ́n ti lè ẹsẹ̀ kírun lẹ́yìn rú rẹ̀ fọ́pọ̀ ọdún. ẹwà dánú ẹ wò fò. tó á jẹ́ ọjọ́ pé àwọn tí a bá fi tajuwájú wọn ń mistake báwọn àwọn ọmọlẹ́yìn wa ń kọ́ o ìwọ tó ń wò pé ìgò ni lè má mú oṣù kàn láyé gbogbo ní ìlú nídìí láti máa bá jà yẹn gan ó ṣe nídìí lásọ láta lè má lẹ́mú yẹn kọ́ abẹ ọmọ ìkìtà ìwà òfájà bó ti ṣe jẹ́ pé ń bẹ́ẹ̀ tẹ sọ̀rọ̀ mi tàbí subhana rabbiyal a'la àbí at-tahiyyatu lillah wallahi ọ̀pọ̀lọpọ̀ onímọ̀. ìdínú kátàrà àwọn aṣíwájú wa rere yìí kẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan láàyè wọ́n mọ gbóhùn sókè wí nkátà yìí gbóhùn sókè wí láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. gẹ́gẹ́ bí Ibn Abbas radiyallahu anhuma fúnà ti ṣe ké fásitì àgbóhùn sókè ó ké fásitì àgbóhùn sókè ní sọ̀dá tó ń jẹ́ náà dà ìrùn tí wọ́n kí sókù lára lẹ́yìn Allahu akbar tala kọ̀kọ́ alhamdulillahi rabbil alamin arrahmanir rahim títí ní wọn lọ bọ́ọ̀lì nígbà tó ti kírun tán ó ní ẹ̀yọ́ àpè mo gbóhùn sókè mi dá ìdí gbóhùn sókè ó ní lè tẹ àlẹ́ mu àná sunna mo ṣe bẹ́ẹ̀ nígbà ilé màá pé sunna ànábì nù sallallahu alaihi wasallam. ìgbélé Allah akbar alákọ̀ọ́kọ́ kí náà ànábì máa ké Fatiha. ṣe àwọn nìkan ké má lè bí àná.

هذه صلاة النبي محمد صلى الله عليه وآله وسلم الصلاة الإبراهيمية irú ìta máa ń ṣe lórí irun yẹn ìṣèlú bá tí o ọmọ sara rẹ jẹ ọ̀sọ̀lẹ́ àbí kìnnìkan tó ń dínà ó ṣe as-salatu al-ibrahimiyyah èyí tá a máa ṣe lórí irun síbi gbogbo àmọ́ allahumma salli ala muhammadin wa ala ali allahumma salli ala muhammadin. كما صليت على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إليك تلقى الله أكبر Akbar لا náà láwọn لا bò ìgbà náà láwọn ilé ìdáná bíi Muhammad jù. wa mọ àwọn àdúrà yẹn kọ́ta sọ̀rọ̀ gbogbo. tó jọ pin Allahumma ighfir lahu warhamhu tó bá pin nìkan náà lọ́mọ láti máa wí títí tí fi gbógun yẹn fi àtàlà. ìgbà míì á ìjàmbá ń tẹ àwọn èèyàn ìjàmbá ń tẹ àwọn èèyàn pápọ̀ òkú tó ti kú sọ́gbé ànábì sọlá àṣẹlá ń fẹ́ kíkẹ́ tá a máa ń tẹ àdúrà fún bùkátà àdúrà fún tọkàtọkà nítorí pé bẹ́ẹ̀ni kan máa ń ní bùkátà tó kọjá bùkátà òkú nínú wọn á gbókù ọkùnrin kalẹ̀ ìmáàmù tó wá ń kírun sí láwọn ọmọ kìlọ̀ àwọn ọmọ ha ọmọ kìlọ̀ àwọn ọmọ ha ọlọ́run forí ti obìnrin yìí o kò sí kẹ́ o ọlọ́run forí ti obìnrin yìí kọ́ a obìnrin wa ni bàbá tó tẹ̀ kí o fìlà ẹ̀rí nǹkan náà kí ọmọ kọ kí ó yanjú kó fi sá lé kí ó ó sì tó ó sòrò ó rú rárá wà ní olùdarí akálá jẹjarí ògùn máa fi yorùbá tàbí àkànlẹ tí òbí sọ pé ìlú fílà àwọn aráhámà á fọ́pin. wọ́n á kírun tó pé èèyàn mẹ́ta lára wọn lọ lọ́mọ kí lọ́ọ̀ wúwọ̀ rámù. ọ̀sọ̀ flora ó síngúlà rẹ̀ nǹkan ọba ti sí mà wọ́n ní ọlọ́run ní wọ ẹnu àwọn kò ní wọ ẹnu àwọn kò burú ẹkú sọkúsọ. torí ẹ̀ inú rẹ̀ náà ni ẹ̀gbẹ́ ẹ̀ẹ́dà amánà sa àmínú tí màá bá ti àmì ẹ̀yin náà ti àmì ìkọ́nilẹ́kọ̀ọ́ tún wà bẹ́ẹ̀. jẹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn tó ń kírun tí ọmọ àmì yìí wù. ẹlòmíràn ni àmì kí ni mo bí ìgbà tó fẹ́ kíkì machine. àmì òkòkò onítùmá ẹ̀ wọ̀lọ̀ pé kọ́ di adójúkọ bẹ́ẹ̀ wọ́n ní kó o sọ pé ẹ̀mí Allahumma stajib ọlọ́gbàdúrà wa. ìwọ wa ní ibẹ̀ la kọjú sí o ìwọ lọ́jọ́ ìwọ lọ́jọ́ ra ẹ̀wọ̀n kẹ́mẹ̀ ṣẹ́dá ló fi sí míì kí ni gbogbo nǹkan bá dàrú. òun ò ti mọ̀ yóò tún máa papá dánú kékeré ni àní ẹ̀ ẹ̀ pè kínní dáadáa gbogbo láti máa pè náà àmì kékeré sàmúgbà tí màá sọ pé wáyé lè máa kó bí àárín نعم كنت كما دار قول الثالث رحمه الله أبو قدر نفسه نعم يبقى الإنسان يلعنه الله نعم mo ṣe jámù tó wá jẹ́ pé òjò ló kọ́. Báwo ni òjò yẹn ti ní ẹrọ̀ tó ó lè kọ́ dínà kíkà padà wá sí mẹ́tíláṣí wá kí ìṣá yìí. Àmì tó wá jọ wìnìwìnì ni tí òní di wa lọ́nà láti padà wá sí ìṣá yìí. Àlè má kí papọ̀. Àtà bá kí papọ̀ nítorí kójú ọ̀rọ̀ gbogbo òjò. Àbẹ̀ lọ́nkọ́ mọ̀ bẹ́ẹ̀. Àti pé tó lè tá a lè torí òjò yẹn ká láàrin ẹ̀ẹ́dúrà. Eh, Ọ̀tọ̀ àwọn alùsùn Nàìjíríà. Àlè mọ́gìrì àti ṣáì àwọn alùsùn máa ń papọ̀ ó ti di àmì lónìí fáwọn ṣíà àwọn ọ̀tá àwọn tàbí àwọn ló máa ń ti bẹ́ẹ̀ wọn gba lóru àti áfíríkà wọn ti kí wọn fún kí wọn tanra wọn ni wọn ní ìrùn òní jẹun olúwa tí lè máa mú pátá táwọn òtún bá jáde náà. àbẹ́yẹ̀ wọn dé ní tí wọ́n ṣiṣẹ́ àná tó dẹ̀ lọ́dún padà lọ ṣé kó sùn lọ́dún wọn. ó sì fẹ́ ṣètì kan ó sì ń gbé ṣètì mi bóòlù ti jìnnà síra wọn bí ogun sí èkó. àwọn kìlómítà mélòó ẹsẹ̀ wá dé ìṣẹ̀lẹ̀ àmọ́ kìlómítà rẹ̀ náà. wọ́n ti gbógun ti tẹ́ ṣe fún àwọn mùsùlùmí káàkiri àgbáláyé ní wọ́n ṣe ń gbógun ti àwọn mùsùlùmí. nípa ṣé ó tọ́ kí èèyàn ṣe kùnúùtù láti ṣẹ́bi lẹ́yìn ìlú àwọn ọ̀gbọ́n. ẹni tí àwọn mùsùlùmí gbogbo àgbáńlá ìlú ní tálẹ́ ti kùnúùtù torí ẹ̀. ẹ ṣùgbọ́n jẹ́ pé ti papọ̀ jù òsì kọ́nà ọ̀bọ̀ ọ̀rọ̀ náà. wọ́n ní gbogbo àwọn ọ̀dà àwọn ibi yòókù ní agbára yìí tó kí èèyàn wá panu pọ̀ sí ikú nìtì bákan náà wọ́n bèèrè pé ṣé ó tún tọ́ báwọn nǹkan ṣe máa ń sunkún tó bá ń wà ń bẹ̀ máa ṣe kò kó tó rúkú ọ̀ àdéhùn tuntun wa gbé máa ṣe kò náà lẹ́yìn rúkú àwọn olùmọ̀ nípa tọ́kàn ọ̀pẹ̀ tó méjì apá kan nínú wọn sọ pé tó bí màlìkíyà àwọn kan sọ pé tẹ́lẹ̀ náà mọ́tíláṣí. tó bá jẹ́ pé irun tẹ fẹ́ pè yẹn kò sí gbòǹgbòǹ tó kẹ́kọ̀ọ́ irun níta òní ọ̀sùn torí pé ẹni tí ń pè irun ń pè àwọn èèyàn ní pé wọ́n wá kí o láti fi mọ̀ ẹgbẹ́ ńgbà tí ò bá sí gbòǹgbòǹ tó bá pè àwọn èèyàn kó lè wá kọ́ bọ́dà ló súnmọ́ fún ọ ìkọ̀ ọmọ pé inú lọ. wọ́n gbàdá bá ti ní gbòǹgbò Ah, àbùkátà pé jáde síta ah, kan tó sọ pé ká máa jáde síta a ní gbòǹgbò lọ́wọ́. àwọn tó ń sọ yìí pé sha'iratun min sha'a'ir ad-din pé ohun àmì kan nínú àwọn àmì ẹ̀sìn náà ká pè ọ́ torí rẹ̀ láti bọ́ síta. àwọn ọ̀sọ́ láti náà bákan náà kí ló dé tàǹkì náà láti mo kó yé wa àti ọba ti ní gbòǹgbò gbogbo aná ti mọ̀ pé wò lọ́tọ́jú kọjá de síta ni torí òun rẹ obìnrin kọ́dà kí n ti kọjá de síta lásán kó tún kún bí tọ́ga ìtumọ̀ manara àti mẹ́mẹ́sílásì wọn ò sí láti fi dírẹ́sì mọ́sílásì. aflan àwọn mùsùlùmí ṣe nítorí pé kẹ́ni tó pèrò lè lọ sókè tó bá ti lọ sókè sí lóun rẹ ó sì rìn jìnnà sí. àmọ́ ní ìsìn àní spíkà lọ wọ́n sì gbé microphone lọ́wọ́ bí tó. ti rẹpírẹsẹ̀ntì pé gbígbà tó lọ sókè nìyẹn òòrùn yẹn yóò rìn dènà kò tún á tètè bùkátà pípé ọ̀nà jáde tí wọ́n la fẹ́ rí ni àbóhùn rẹ̀ la fẹ́ gbọ́ náà. pẹ̀lú tó bá ti fẹ́ nígbà tí bá ná sọ tó máa ń ń gbà yẹn nísìnyí ò ń lọ́ńbì. o lè bọ́ ọ̀dà kó parí rẹ̀ nígbà tí wọ́n múná lọ torí pé kìí ṣe pé ṣọ́ọ̀tù kọ́ wa kọ́ sísá kíbílà títí tẹ̀ ìpèrún tán o lè máa rìn lọ́bẹ̀ títí tẹ̀ ìpèrún tán tó fi bọ́ ọ̀dà tàn. àmọ́ pé nígbà tó yẹ pé power failure wà kó wá jẹ́ pé ta náà láti bẹ̀rẹ̀ láti parí eléyàn náà tún bùkà tẹ́ẹ̀rì òkè microphone lọ́wọ́ ọ̀pẹ́ yìí wa sábàbí tí ó lè kọ́ bọ́ ẹ̀ńtọ́ bá pààyàn àwọn èèyàn bẹ tí ọjà hànà ọlọ́run mẹ́jọ tọ́ sí wa o àmọ́ sọ pé bóyá àwọn ọdún kan ni wọ́n kà sí mbẹ́ àwọn ẹlòmíín bẹ tó lọ bí ọdún mẹ́wàá àwọn ẹlòmíín bẹ tó ẹgbẹ́ ó tutù bẹ́ẹ̀ lọ kó lọ́wọ́ tó kọ́ lọ́wọ́ tó yọ wọn jáde fún mi ẹlòmíín ti lè lọ́jọ́ márùn péré kí wọ́n yọ kú mẹ́ tó kọ́ lọ́wọ́ ti wá lọ́mọ àná tó níparí à ń pe gbogbo yín ẹni tó bá rọ̀ lọ́rùn láti wá sí pẹ́ńtà wa lọ́la láàbù méjì àbọ̀ ìṣàlọ́ ọ̀nà ọba kú gbàdúrà gbogbo wa sùhàn lọ hàmdé ẹ̀ṣọ́ ńlá